الصلاة وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد ليكفي أتوقف الله أشهد الصلاة والسلام على محمد صلى الله عليه وسلم لا صلاتنا كما بين رجل النبي أتي الله الصحابة أتي بقوة من الله وسلم títí ó fi máa di ọjọ́ ọdún lo ìpínlẹ̀ rẹ̀. lẹ́yìn náà a kì í lọ́wọ́ púpọ̀ ní ìdókò ní àárín ọjà ìṣọ́ oníbàtà àdúrà láti àwọn ọ̀tà alá ọmọdé àgbàgbà àti ọjà ìṣẹ̀kọ̀kan wa. àárín àwọn ọjà tí ó máa ń rọ́ púpọ̀ ẹni ọjà tí nínú àwọn ibi tó wá fún ìlú ọjà gbọ́dà gbòòrò ẹ̀yìn ní bàtà yìí ti jẹ́ ọ̀kọ̀ọ̀kan ní eh, àtàṣìṣẹ́ ọdún àsìkò sọ́dún ẹ̀yìn bàtà àwọn ìlú ìjà máa rọ́ lọ ìmọ̀ ọ̀rọ̀gbọ̀n láàrin ọlọ́run máa ń tàṣì ọjà wa ọlọ́run kò sì ṣàlékò dáadáa fún wa. àwọn tó ti lọ ìjọba ti lọ rẹ̀ dùn pé àsìkò dáàbò tó ọlọ́run ti kájára rẹ̀ lórí ìwà àkọ́lé tí wọ́n ní àwa léèrè lásìkò tá a léèrè ọ̀mọ́ ó ní ọ̀rọ̀ nípa àkókò àkókò àsìkò táyọ̀ wọ́n ti kọ́ bẹ́ẹ̀ lọ́rùn táyọ̀ àbí àsìkò ọ̀rọ̀ ńlá wá ní ìlú ìjọba máa bí ti Islam èyí kò fẹ́ẹ́ sí nǹkan tí Islam ò ká ìdíwá pa ẹ̀ ewé kòkó fi ayé wa yẹ́rọ pa àwọn tèmi yìí tó pàdé àwọn sàhábà nígbà Muhammadu sọ̀rọ̀ àyà kí ló ṣe ẹni nínú ìdókòwò gbogbo nǹkan ló ń kọ́ ní àníbẹ̀rẹ̀ wọn kódà gbogbo ó kọ́ wa kọ́ wa títí hasan fara à bóò láti yàgbẹ́ ìdókọ́ wa ẹ̀wọ̀n bóò láti bọ́sùkù tó ń di abáfẹ́ yàgbẹ́ wà láyà lẹ́yìn ìdókọ́ wa ìgbà wo la tó bọ́ àdánù tó kọ́ wa ṣé ká bẹ̀rẹ̀ ká tó bọ́ ni àbí ká tó bọ́ látòrí ìdúró ẹ ṣé túmọ̀ wo wíṣọ́ọ̀mù olówà lábẹ́ pátẹ́bí ni ká bọ́lẹ̀ ká tó bọ́ ṣòkòtò ìdíjà bá bẹ́ẹ̀ gbà pé ọ̀dà ìdíjà ló ní àyàfi lórí onímọ̀ láti ṣe Islam nínú kámẹ́lì ṣàlẹ̀ ẹ̀sìn tó kọ̀m̀pìlìtì ní Islam ẹ̀sìn tó rẹ̀ kó kan púpọ̀ sínú oní ẹ̀sìn islam ọlọ́mọdé islam náà rọ̀ wá lọ́rùn jùlọ ìwọ̀n àwọn ìmáàmù wa ní ìdúmọ̀tà àwọn àtìlẹ́ náà ló ní ìjẹta náà ní ìlú sọ̀rọ̀ ètò àwọn ohun òkè àárín àwọn ẹlẹ́jà ní ìrọ̀lẹ́ àwọn nípa ńlá náà ní ìjọ tí wọ́n náà látún wá náà gbogbo ẹ̀ àwọn jẹ̀mọ́ mọ́ṣáláṣí báàmù sọ̀rọ̀ àbọ̀dí lábẹ́ bíbí rí àti wá ṣe dákú lọ́dọ̀ náà rẹ̀. bẹ́ẹ̀ àdúrà tó kọ́ papọ̀ lọ́rọ̀ bárakàlá rí ọlọ́wọ́ àwọn ọ̀sẹ̀ yẹn ìjà fúnmi lọ́wọ́ ṣẹlẹ̀ ìṣìṣẹ́ àwọn àgbà wọn tẹ́lẹ̀ ayé tó náà àwọn àti wọn náà ní ètò ìgbà tó àsìkò bá ti wo àsìkò ìsìláàmù kọ́ wa lẹ́kọ̀ọ́ báwo la ṣe mọ́ lòlùú ìsìláàmù lè jẹ́ ká mọ báwo làsìkò ṣe wà ẹ̀ńtọ́tàǹtì bọ́lẹ̀ afẹ́fẹ́ ṣẹlẹ̀ ìṣọ́júlẹ̀ màníyà ó báyọ̀ ló jẹ́ pé nínú ẹni tí ò wá máa rí àsìkò mọ́ láyé lẹ́nìí àwa mùsùlùmí ló wá jẹ́ àwa tó sì yẹ ká gbẹ̀yìn àsìkò yìí ṣùgbọ́n àsìkò tá a rí yẹn tẹ́rípa ṣe wà níbi àsìkò ọ̀hún la ti lò yìí o pàtó lóyìn jà ń lọ àsìkò lọ tó wá ẹ ká mọ pàtàkì ẹ̀ǹkà lóru àbọ́bọ̀rọ̀ wa là mọ́ adẹ́gbà Muhammad sallallahu ìgbésí ayé ànábì pátápátá látòkè ìdẹ́gbẹ́ òṣèlú tó ṣòfò náà gbogbo ẹ̀ ànábì ti yẹ ká lò adẹ́gbà Muhammad orí ẹ̀ náà ló wá kó àwọn sàhábà

àsìkò dẹ̀ jura wọn lọ nínú Islam àsìkò tóbi jura wọn lọ àsìkò káńkà jura wọn lọ àsìkò pàtàkì jura wọn lọ ẹ wo nú oṣù tá a wà yìí àsìkò là ń lò mẹ́rin àbásìkò kọ́ àsìkò là lọ́wọ́ báyìí náà àsìkò tá a lọ́wọ́lọ́wọ́ yìí nìyí ó lóore àsìkò yìí lóyún oṣù kan oṣù méjì sẹ́yìn lọ àlùbáríkà tó wà nínú irú àkókò yìí ní táyì táwọn yìí ó lóore ju tàná lọ. now adúnwàbẹ̀ wọnú last ten days of Ramadan àsìkò kẹta tó bẹ́ẹ̀ lọ lò yẹn òun tó wà lóore ju àwọn èyí tá a ti ń lò ní àtẹ̀yìnwá lọ pápánbá rí gbogbo ẹ̀ òun wá ní àsìkò kan tó wájú òní ọ̀gá gbogbo àsìkò ní ayé òun náà ní àsìkò lẹ́yìn lọ́tọ̀ọ̀kan òun ni òru ẹyọ kan lẹ́yìn ẹ̀ẹ̀kan ló máa ń wá lọ́dún kò ní wá lẹ́yìn tó bá dẹ̀ fẹ́ wá inú last ten days ló máa ń wá oṣù Ramadan tó bá sì fẹ́ wá lọ́pọ̀lọpọ̀ ọgbà àmọ́ fọ́ọ̀lù sáwọn ọ̀t 21 ìgbò òrùta fẹ́ múra lẹ́yìn ó lè dá lè ní ó bọ́ sí o 23 25 òru 27 àbí òru 29 asahabiyo jẹ̀rí Ubay ibn Ka'ab radiyallahu ta'ala anhu ìgbà tó wọ́n yẹ parí ẹ̀wọ̀n ní nítorí ẹwà aṣùgbà tó súnmọ́ jù ní pé ó dàbí pọ́ọ̀lù twenty seven ló bọ́ sí àmọ́ kò sí ìgbé dáwà lórí gbogbo ẹ̀. náà wọ́n kó tá a kàn rárá pàkíyèsí olùjúwe básìkò ṣe important tó so àwọn àsìkò yẹn tóbi. bọ́dé gba ṣe ń ka àsìkò tóbi àsìkò lágbára àsìkò ló tóbi jù àsìkò lẹ́dàbí ló kọ́ ìyẹn kọ́ ló kàn wá ṣùgbọ́n táà bá ti utilize àsìkò yẹn àsìkò yẹn á wá alẹ́dẹ̀dẹ̀ ní àlọ́ so kì í sórí ire sí wa ní pọ́ùrù kan lòún rẹ látọ̀lọ̀ kọ́bí ìyẹn kọ́ lórí ire wa oríire wa gẹ́gẹ́ ni pé kí la rí ṣe nínú òun lẹ́yìn ọ̀tọ̀ kan àmọ́ ta ló máa rí nǹkan ṣe kálẹ́ni náà tó máa rí nǹkan ṣe nínú òun lẹ́yìn ọ̀tọ̀ kan ẹni tí a rí nǹkan ṣe ẹni tó bá gbàgbọ́ yóò kàn rẹ̀ sáàdọ̀wà Muhammad sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn náà dùn ní gbogbo tá a fẹ́ sọ́tò tó lè rí anábì ni láàkàzúrù kọ́dà máa ábìdì yóò bá ní kìyàmá hátà yìí àlà àná àbà hátà yìí àlà àná àbà anábì ni tó bá gbé wa dédé àlùkìyàmá tá a gbé wájú ọlọ́ba yìí kí kálukú ti dúró tí kálukú ti fèsì fìtínà rẹ̀ tàbí rí dààmú ọlọ́dà kọ́ dààmú wájọ́ náà adẹ́gbùwá ní a nílé ìgbésẹ̀ ẹ̀yọ̀ kan báyìí pé èèyàn ti ẹ̀ ńlá ìjẹ́nà ní àjíjẹ ńlọ náà hátà yus ala an arba tábà tó rí yanjú lọ̀rọ̀ ọ̀rọ̀ tó wá di pé kí ló wá kù lọ́rọ̀ rẹ̀ ẹni tí ò bá rí yanjú ìjọ ti ṣàpapọ̀ náà nù jẹ ẹnu ọ̀ka alákọ̀ọ́kọ́ lẹ́ the whole entire life tá a kí ni éjì èmi àti èmi wá lo 100 years èmi lo 70 years èmi lo 10 years èmi lo 200 years gbómi kálukú ti lò ó tóun láti rí pé ẹ̀mí gùn gbà ní wà láì ṣe nǹkan rí ẹ̀mí gúgùn gọ́nú ẹ̀ká mọ́tọ́ ọdún tọ́wọ́ bí ẹ̀ tọrọ ẹ̀mí gúgùn ẹ̀mí gúgùn tí ó ń ṣe wá ní àǹfààní ní mùsùlùmí ọkà sí mọ́ ṣàdúrà pé ọlọ́mọ́sà jẹ́mi ní ogun àìrọ̀ ah, jẹ́mi bá gùn ní gùn yà wàhálà ní ìdáàmọ́ sọ pé ọlọ́mọ́sà jẹ́kẹ́ mi ní ogun lórí dáadáa ọlọ́mọ́sà jẹ́mi ní ogun lórí ìmánì ọlọ́mọ́sà jẹ́kẹ́ mi ní Islam torí jẹ́mi bá gùn èyàn ti wá lo ìbẹ̀rẹ̀ ìṣẹ̀mí àárín ìṣẹ̀mí èyàn wá fi ṣe ìlà ó wá kújọ́ five years tó bẹ́ẹ̀ lò láyé tó bá ṣe nǹkan mi ló wá bẹ̀rẹ̀ wọ́nàwọ́nà wọ́nàwọ́nà wọ́nàwọ́nà wọ́nàwọ́nà olùwàdé dáná torí tó bá kú wọn ní bẹ̀rẹ̀ ìṣirò láti ibi ni pé láti ibi tó ń ṣẹ̀ṣẹ̀ ti parí ẹ̀yẹn náà ló fi ọ̀sẹ̀ ìtẹ̀mí yẹn our own entire life tá a lò gbogbo èjì wa tá a lò àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó ní ká tó lè move an age nítorí ìgbéga ìyáàmà ìjú àwọn wá béèrè ní pé ìtẹ̀mí rẹ ìlọ ní gbogbo ẹ̀ yìí ìbá mùsùlùmí tá a lọ túmọ̀ rẹ̀ kéde kí ló ló jẹ́ iye ìdílé kan o a lè ṣe ìṣàbá àti jẹ́ kéka ìṣirò wọ́n máa sí ní minute by minute second by second hour by hour day by day week by week month by month year by year decade by decade ẹjọ́ jọlé kò sí ìtọ́pù ìlú ẹ̀ ẹwọ èlé látàrọ̀ tàbí jíbá ìṣẹ́ ẹgbẹ́mẹ̀ àti ìjíjí látàrọ̀ kílẹ̀ ìṣú tọ́bá ní kí ni àṣírí wá ṣe ìṣirò kí láti látàrọ̀ àbájúmọ́ ọ̀pọ̀lọpọ̀ kan but àwọn ẹni tó fẹ́ bá wa ti di ìrọ́jọ́ ìpínlẹ̀ ìyàmọ̀ gbogbo ẹ̀ lẹ́tọ́ kọ gbogbo ẹ̀ lẹ́tọ́ kalẹ̀ so kí ló ní láti aago méje àárọ̀ di seven oh five gbogbo ẹ̀ lẹ́kọ́ irú ọ̀rọ̀ wo ló ń sọ ńgbà náà ṣé orí fóònù ló wà ta ló ń bá lọ́rọ̀ orí fóònù kí ni wà tẹ́lẹ̀ yẹn jọ ń sọ ọ̀rọ̀ tẹ̀lé jọ náà ní tí àgbàládá ọ̀rọ̀ ti sùn ní tẹ́lẹ̀ pọ̀ ìtẹ́lẹ̀ pọ̀ ẹ̀ láti ẹ̀dú lò náà àbùdù yóò bẹ̀rẹ̀ kìyàrá ṣẹ̀tẹ̀ yóò àlà ẹni àdìsí yìí ó máa ń tẹ́ ìgbà yìí lọ́tọ̀ ó lè kó máa tẹ́ ìgbà gbogbo wa tí kò ní àtàwọn pé jẹun sáré ṣe kí ní ìdí jẹ lọ sórí tó nǹkan kọ̀dá yìí ṣe tó jẹ lọ yẹn kò lọ lọ́dọ̀ ọlọ́run òun bọ̀ wá sọ̀rọ̀ pa ní ìtìyẹn kí ló lè tó fi ìlú báyìí àwa la fún ẹ táyìn àwa la fún ẹ tẹ̀mí àwa la fún ẹ ní age so tó lò yẹn wáyé tó ṣe lò ó ṣe lò yẹn wàá rojú ẹ̀

tó bá wá rí báyìí ṣẹ́rí ọ̀rọ̀ kan táwọn onímọ̀ mọ́ ń sọ bá wá sọ láàrin a ní haasib nafsa qabla an tuhasab haasib nafsa qabla qabla an tuhasab ìwọ múra kó tó dá ìyá àbàtọ́ lọ́gbọ̀ ẹ̀ tẹ́lì mùsùlùmí tó bá lè máa lò gbé sí ayé báyìí tó ṣe mùsùlùmí ni àìwọ́ lè máa ṣe muhasabatu nafs ó lè máa ṣírò ẹ̀mí ara àmọ́ ògbó pé pẹ̀lú ògbó ọlọ́run wà ní ìlà bóò láti wọn á ṣe muhasabatu nafs tó bá ti lálé ìlú báyìí ìwọ náà wàá gbé báyìí wá tìí fún rẹ mo jí ní kọ́ńtẹ́ẹ̀tì ìgbà tí mo jí mo lọ ṣàlùwàlá mo wá náà fúlà ìgbà tó di fáìlì wọn ló jẹ ní ti délẹ̀ wọn tó gbóde ìwé yóò lọ bí tọ́ ẹ̀tẹ́ láfà fáìlì mo ti ní díẹ̀ mo ṣe ìsìnkú àtẹ̀lẹ́ àmọ́ ṣe gbẹ̀dá ní pé kí áfà fáìlì bẹ̀rẹ̀ sí ní jẹun mo jẹun ní àṣòṣà àdìsí lọ níbi five thirty five five forty mo wá parí ẹ̀ mo dìde lẹ̀ mo lọ ṣàlùwàlá mo lọ sí mọ́ṣáláṣí mo kéra káńtà ìfájúrì mo wá kí mo fájúrì mi mo fi fájúrì tẹ mo ṣe àkàrà mo ṣe àkàrà nìkan mo ṣe tìlá wá sí ìfọ̀rọ̀ à mo lẹ̀ bẹ̀rẹ̀ sí ní mọ́ra wá sí ọjà ilẹ̀ tí wọ́n jà gbogbo ṣọ́ọ̀bù mi ò mọ ìka àti mi ò mọ ṣọ̀tọ̀kúsọ mi ò ọ̀bàjẹ́ mo lọ ṣe tìláwà sí Qur'an kọ́tọ́mà lè fi gbogbo ìdájà fún wọn wọ́n tó wá lọ pẹ̀lú kíkà Qur'an padà Qur'an ìṣúlẹ̀ ló ṣe àbùká ló ṣe àbùká òru lórí tó wà ní kí èrò dó mo parí lóòrù wá padà sílẹ̀ kọ́tọ́mà lè mo tajà fún wọn mo tó wá tajà fún mi tó ṣe àbùká mo ṣe àbùká àbùkù ṣe tìláwà sí Qur'an mo tó bí a ṣe ìjọ tuntun mi lò lẹ́ẹ̀ wà ní kí lẹ́kọ̀ọ́ bí àbá àti ilẹ́tọ̀ pẹ̀lú àtúwáṣí àtúwáṣí ìbáwọ̀ pẹ̀lú ní olùdó ní ìfarapọ̀ sí àwọn ohun ọba ìlẹ́jọ̀ tí ó wà lójú ìjọ sí ni abẹ́rẹ́ tí ó tààrà rí àdáni tààrà rí ìtọ́jọ́ wọlé padà ẹ̀jẹ̀ sùn bẹ́ẹ̀. ẹni tó bá lè ṣègbè sí ayé rẹ̀ bí mo ṣe sọ yìí ó kú orí àbí òkú orí bí mo ṣe wá sọ yìí ta ló lè náwó pé bóun ṣe máa àkáǹtì àrùn òun ò ní kọjá báyìí. ṣẹlẹ̀ mi lọ́ra ọ̀daràn kìláwàtúlù kòrán ẹlòmísì ń gbé kìláwàtúlù kòrán ara bá wá gbégbòrò tá a ṣe lánàá àákọ̀ rẹ̀ ayẹjú yìí náà tẹ́lẹ̀ wọ́n rò pé kọ̀ntínú wà ìtàṣọ́lọ́wọ́ ya máa sọ̀rọ̀ lórí ẹ̀ tàbádé kí ni mo ń gbọ́ máa sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ní mo tẹ love and life tẹ love and life ṣé ti rẹ̀ kí n mo tẹ̀ sí máa rojọ́ lórí ẹ̀ ó kàn kọ́mẹ́ǹtì láti kọ́mẹ́ǹtì òun lọ lásán wọ́n ti ẹ̀kọ́ kalẹ̀ wàá rojú ọ̀nà òun lẹ́nu ìyá rẹ̀. ẹ̀ma mùsùlùmí aláàbò pé ìlọ́wọ́ gbogbo wa ọ̀rọ̀ àdẹ́gbà Muhammad ọ̀nàmí ọ̀rọ̀ yìí wá yẹ kí ni àti ń jẹ́ kó máa reflect nínú ìgbésí ayé wa gbogbo ìgbésí ẹ̀dá bá ti fẹ́ gbé. kámọ̀ pé kí là ń fi àsìkò wa ṣe àsìkò tó fi èyí tó fi gbọ́tò lè fèrè wá rojú ọlọ́run àtọ̀ bí ẹni gbẹgbọ́ tí orí pàṣúmọ̀ àwọn oníkó wa gbọ́ láyé ni àdéjì kò tó pa àdéjì sáré lọ bí àwọn náà dẹ̀rẹ̀ nípa. ẹ wàbí wàá pọ̀ yìí dọ́gbọ̀n láti wá gbọ́ gbogbo ẹ̀ tó dọ́gbọ̀n òun ti bá ní ká wá fi àsìkò wa ṣe lóye káàdùn ọlọ́run wá sùn àwọn tààrẹ̀ ìṣòfò náà kọ̀ ọlọ́run rí ní ìdí mo ṣe ẹni tó rí àsìkò rẹ̀ lò láyé òun lẹni tó bá ṣe tó ń fi àsìkò rẹ̀ sí ọlọ́run tí wọn náà bá lè ṣírò ààrẹ pé àsìkò mi ò fi ń sin ọlọ́run ọlọ́run bá aláyè ká ní ọjà wá ayé ẹ̀kọ́ a tún kí ìsìnlọ́run tó máa yọ níbi ìgbàjà wa dị kan láwà nínú ọjà lórí àríjọ ọlọ́run náà àwọn ẹgbẹ̀mí náà wà nínú ọjà náà àríjọ ọlọ́run bá rògbọ́n náà ilé ìyàgbálẹ̀ yẹn tó bá ti wà nínú ṣọ́ọ̀bù ẹ̀ independently kí ló ń dánwò kí ló ń sọ báwo ló ṣe bá kọ́sọ́mà sí lówó ní kí la ṣe wá ìta ṣe ṣe ta ṣe tó bá jẹ́ dáadáa àgbàlagbà rẹ̀ tó bá lọ rí jẹ́ ṣàkejì ọlọ́gbọ́dẹ àtàrí rẹ̀ ìyẹn ló gbàlá ti máa ní ẹ̀mẹ́ta wà fún ọmọ sọ̀rọ̀ nínú tí mo ní tó àsìkò rẹ̀ wà báyà lẹ́nu sọ̀rọ̀ àti. gbogbo dára ni wọ́n fi ìgbésí ayé rẹ̀ rán wàláì ṣàkóso wà ṣàkóso ìlà ṣàkóso kálí ṣàkóso ìlà kí ni ìwọ ọdún náà tó wà lọ́rùn ẹ̀ àdọ́bí àmọ́

èyí tó ṣẹ̀ síwájú èyí tó ṣẹ̀ lẹ́nu ilé ànábì inú òpó nídìí gbogbo wàhálà tó ṣe yí náà ànábì ní ẹ káṣí ẹ̀rọ alọ́lọ́ dámi lọ́la fún ìfò gbogbo ẹ̀jẹ̀ ìlú afàlà àkúrò àbẹ̀dán ṣàkúrò afàlà àkúrò àbẹ̀dán ṣàkúrò ànábì ní tí mi ò wá ní jẹ́ ẹrú tí ó mú orin fún lọ́ọ̀rùn ọlọ́run ṣe nílẹ̀ tó ń forí bí ẹ jẹ́ máa fi náà ẹ wá wò lẹ́yìn tá a lè bá fẹ́ ṣe ààrẹ ìbáyọ̀ lórí afúnájú ìdílé ọ̀ṣẹ́ lọ rí kí àṣùbá rákà àtàlù fájúlì kò sọ́dé fọ́ọ̀mù àdìlẹ́bí lọ́wọ́ adájọ́ akínwá sínú àlùfájárì akínwá mọ̀ ẹ lórí àṣìká orí ìṣèrántí ẹlọ́run títí tó wọ́n bá yọ tó wọ́n bá yọ òun àtàwọn sàhábà àtúkọ̀ àwọn sàhábà náà ní wọ́n wọn ẹni tí a bá ṣeré ẹni tí a bá ṣàwàdà ẹni tí a títí tó bá ṣe yẹn tán àdébìtẹ́gbọ̀n ni ó ṣe lọ lẹ́yìn ẹkùn mọ́ lọ́sẹ̀ lánàá gbogbo ìyàwó mọ́kànlá lága àtọ́bí ìkójọ àwọn amọ̀sílẹ̀ kálukú àwọn sálámọ̀sọ̀ rẹ̀ kọ̀ọ̀kan sàlámù àlékún sálábí àléwà ẹjú dáadáa ìdára lẹ́kí alhamdulillah ẹmọ wà dáadáa ẹ yàrá kejì ó fi yóò náà yàrá lẹ́kẹta ó fi yóò náà yàrá ó fi yóò náà yóò àwọn yàrá gbogbo àwọn yàrá wà kọ́kúlà dáadáa tó wá lọ rèé mọ sálámọ̀ sáwọn ìyàwó ànábì ó ti kọ́kọ́ lọ yàrá fáfíhàn ọmọ rẹ̀ àti àlè ọdún ẹ̀ yóò ti kọ́kọ́ gbé yóò sálábọ̀ sí fátímọ̀ yóò wọlé sínú ilé wọn yóò jó òkúta ní fátímọ̀ àti àlè yóò béèrè àlàáfíà wọn yóò yẹ̀ wọ́n wò kó ló wá máa lọ ní àwọn ìyàwó tiẹ̀ kó ló wá di kí mo fẹ́ jẹ oúnjẹ àárọ̀ ìgbésí ayé tàbí ọmọ yóò ti wá dò látàárọ̀ bá bí sínú ẹ̀lẹ́ rẹ̀ tẹ́sán nígbà tó wáyé tó lálẹ́ ìjọ́ fi dídí mo fẹ́ sùn irọ́ o àbẹ́bí abúwárá yìí èkó tó fáwọn ìyàwó ní ìwọ́n tí wọn náà gbogbo àwọn ìyàwó ọkọ̀ máa tún níbi tó máa tún lọ kójọ sí kálukú àmọ́ sọ̀rọ̀ wájú ọmọ bẹ́ẹ̀ wẹ́jẹ́ kó ló ṣe níbi ẹ̀ta ẹgbà lọ́wọ́ sùn ló máa fi kálukú wà lọ sí wọn ní àdẹ́bí ìkó wà tó kulẹ̀ sọ̀rọ̀ máa wà ní. nígbà tó bá tún ní ìdí pé kó tún satisfy gbogbo wọn náà ní ìpè á ah, ẹ̀tọ́ ayé gẹ́gẹ́ obìnrin àdẹ́bí ó ti kojú wọlé kálukú wọn ló ṣe ń bí ṣe máa náà nígbà pé lálẹ́ kó tó tó lọ sí gbogbo yìí a tó pe àdúgbà sí ìdòbó wọn á jọ máa bèrè nípa àwọn àlámọ̀lẹ̀ mùsùlùmí ṣé ọ̀nà ìlọsí nípa ṣé ìròbí ọwọ́ ẹ̀jẹ̀ nìkẹ́kẹ́ ṣé ìdààmú òfin nìkẹ́kẹ́ ọ̀rọ̀ ìsìláàmù yìí bò ní bò láti lọ sí pé rẹ̀ ní báyìí àwọn sáà wọ́n tẹ́bá ní kápọ̀sì kò wọ́lẹ̀ fún tọ́lọ́run tó yẹnyẹ kò ní kápọ̀ wá sí ọjà bàtà kámà àtàbàtà ìdúgbọ́ta lọ níbi ọjà wa náà kámà ẹran tọ́lọ́wọ́n bá mẹ́rin nígbà tí kọ́sọ́mù bá fi dé náà ṣe àzùká aláàmọ́tò abdulhabeeb ibn baz rahimahullah rahmatan wa àṣà wọ́n bàbá ẹnu wọn ò dákẹ́ ń dàtọ̀ kan wọ́n máa jẹun lẹ́nu wa ni títí náà jẹun lẹ́nu azkar azkar azkar azkar ìjọba mú ọmọ ṣe àbùkárù wọn bí àwọn ṣe lẹ́ṣọ̀ lọ́wọ́ àti wọ́n pa ọmọ tí ó lọ́wọ́ tó bá nípa tí èèyàn bá ń béèrè ẹ̀rọ géèjì lẹ́ṣọ̀ náà parí lẹ́ṣọ̀ ẹ̀mẹ́ béèrè question àbí àkùtọ́ kí n ka question yẹn ẹnu wọn ò ní ìwé jáde ìwọ ṣáàṣì ṣùgbọ́n jáde sí àmọ́ tẹ́jú èmi tẹ́jú bá jòkó lè dúmọ̀ owó rà ní kí wọ́n náà jòkó tó owó rẹ̀ torí ká nípa jòkó pé á nínú gbogbo àsìkò nílé ní ní tí mo fi tọ́lọ́ òdu wákàtí mẹ́rin lọ ìyá ti mọ̀ pé á wàhálà wà o á wàhálà wà o tí mo fẹ́ sọ fọ́lọ̀ pa eight hours tó kù sí mo lò kájẹ nínú fi hours kan sùn látàrí àwọn ẹ àwọn ilé yìí kí mo fẹ́ sọ fọ́lọ̀ pé mo fi ṣe lélẹ̀ wàhálà nìyẹn. tòtí ìbára ń ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ afakẹ́yẹ̀mọ́ increase nínú lílo àsìkò síbi tó yẹ abẹ́jẹ́rí tó àfẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ wa ni pé muhasabatu nafsi ká mọ ṣírò bá ṣe ń lo àsìkò kò sí lára kálukú wọn kí ni ẹwà fa nígbà tí wọ́n lò bó ṣe rí ẹnu ní abẹ́ ìgbé bóòlù àkọ́mọ tẹ̀ àkọ́mọ lọ ní ṣáìdì àkọ́mọ lọ ní page gbogbo àwọn onílẹ́tọ̀ sọ mọ̀ sọ́kúsọ pẹ̀lú ọlọ́ òun náà mọ̀ wò tọ́lá ẹ wá sí ọkàn ní kò wùsọ́kùsọ tó ń sọ ta ló rẹ̀ kó wọ wùsọ́kùsọ wà á rojọ́ lórí pé wá ìtòṣe lọ wo ìṣọ́kùsọ tó kárí wọ́n ní à mọ́ ń wọ́n ní ìtorí pé ọ̀rọ̀ tó ń sọ ìmọ̀bẹ́ ṣe pọ́lẹ́ṣọ̀ fún àwọn èèyàn ó ní pọ́pọ̀ tó jọ́ tẹ̀sí ọlọ́run bọ́ wọ́n ní mọ̀kàn wọ́n ní ìtorí mọ̀kànlẹ́ òmúrò ní burúkú rẹ̀ nínú wọ́n ní bá wọ́n ní ẹ̀kọ́ sórí burúkú rẹ̀ dé torí pé wọ́n náà tọ́kọ́ ń ṣe burúkú àmọ́ àìmọ́ àhàmígbẹ̀tòlùwà àìmọ́ important àsìkò láti rọrọ àsìkò wà láàrin àdìwọ́ ti rọ àsìkò láàrin ìrọ àsìkò láàrin ìlú ẹ̀ ló tó bá wúlò wọn ni látàárọ̀ àtìlẹ̀kùn mọ́ nínú ọjọ́ mọ́tò sí fóònù ti jẹ tó bá wù kéjẹ tẹ́lẹ̀ àwòkàtọ́ àpàtù àti pàtó àyùwọlé bá twenty tọ́bálẹ́ yóò dín aró òdí ń pa ìlú ẹnu àwọn òdí igbó òní ọ̀tọ̀ ló gbàwẹ̀ wá gba ládà ẹ̀ táìwọ̀ ẹ tó ń lò yẹn wàá rojú ọ̀rẹ́ wọn jọrọ̀ wọn lọ́sùn àwọn ọ̀tá rẹ̀ yẹn ló fà á ìjọba Muhammad sallallahu alaihi wa sallam anabi advice wa anabi ni èsì tẹ́lẹ̀ mi khamsan khamsa khamsa anabi ni nǹkan márùn-ún kan máa ń wá níbi tí ayé yìí ẹ tètè fi àtúbù nǹkan tó pọ̀ bí pọ́ọ̀kì nǹkan márùn-ún mi ìdíwájú sọ yẹn ṣàbáàbà aṣọ tó sì ní tó sì dọ́dọ̀ tó dàbí ọ̀dọ́ bí tèyí láti tó lè dápá tó lè gbẹ́sẹ̀ tó lè bùn tó lè lófin anábì ní kéèké ló fi ṣe tọ́lọ́wọ́ kọ́pìnà àrọ̀ mi síwájú kó tó da arúgbó tó ò ní lè ṣe wàhálà mọ́ tuntun bá ìṣèlú àti ìpọ̀ ọdún ẹ̀yẹ kójọ ní sí àìjẹ́ náà oore ní àpàdà jẹ́ níwájú ọlọ́run lọ àrùn ọ̀tá nígbà tí ìṣẹ́lẹ̀ sọ pé àyẹ́ àtàkọ́bìnrin lọ́nà mẹ́rin láìwẹ́ tó sì ń lò láì tó sì ní ìdóòtì kú yìí dédé lóògùn tó bá ti kú kò ṣe padà mọ́ iye ló fọ́ ibi tẹ́wọ̀n yẹn bá ti mọ̀ pé táìmù yìí wà important gan ẹwọ àwọn tòbí tó bá ti tó ń gbọdọ̀ kìí àmọ̀ tí àbá bẹ̀rẹ̀ sí ní ìjẹ wọn tí wọ́n di pé wọ́n wọná wọ́n wà máa sọ fọ́lọ́fọ́ ìdí ọlọ́run pa ẹlẹ́lẹ́ kárá tí ó ti ẹ̀ lè gbà wá láyé kákẹ́ kò ní kí n lo ọjọ́ sílé ayé okúrà nílùú wọn yẹ kí kan yọ títí bàbá ìṣe mo ti wọlú ayé kí lè padà wá so kí má lè yọjú sínú ayé yẹn máa kàn sáré ló kọ̀ọ̀rẹ́ ti ara mi máa lọ jẹ́ àlùjẹ́ náà máa lọ jẹ́ ojú ẹ̀rọ òdì kọjá òun padà wá nílé ayé náà ẹ jọ báwo lè lọ àti inú òṣèlú lọ wà nínú orílẹ̀ òun ìdàgbà ìyá náà ẹlòmíràn bá rẹ̀ o tí wọ́n dàbí jáàmọ̀ tó wọ́n ní pé á tó ń kẹ́ni mo lu táìmì ní báyìí mo lu táìmì ní báyìí mo lu táìmì ní báyìí ẹni tẹ́lẹ̀ tí ì bá wọ̀ lélẹ̀ ìgbọ̀ òun ló bẹ́ẹ̀ ó náà bá wí sí á olóòtú ìtẹ̀lé ẹ̀ padà lọ yá ike kan lọ́wọ́ five minutes tábìlì pé five minutes jẹ báyìí owó oníran kankan àlùdáni tí àwọn ọ̀dára àmọ̀dájú ti dé bá nìyẹn ká mọ̀dájú pé lè rà sí ká tó gbọ́n ọlọ́ọ̀dẹ náà òṣìṣẹ́ fún wa àìsàn òṣìṣẹ́ rẹ̀ ti di bíbá mẹ́sẹ̀ jù làkàtúbá ńlá náà fi sáà látà wọn àmàlà ó ti di bíbá mẹ́sẹ̀ àmàlà tọ́lọ̀ gbé lọ́wọ́ wàláyò àfọ̀mọ́tẹ́ ẹgbó ti ẹbú wa wà láyé oníṣẹ́ o wà á dáàlà zónìnà òkùnkùn tó tí wa lójú ànábì ti ka àkókò tó kùnkùn náà ìsìláàmù clear lánàbì ṣe ń sọ gbà tó ń lọ pé ní ìtàlọ́tùkùn àlàlùmọ̀ ẹjẹ́ tí ń bẹ ìlọ lẹ́yìn ọ̀nà ní tọ̀ríkà ní bẹ̀rọ̀ ọ̀nà yẹn fòfó lágbòòrò lẹ́yìn ló owó ọ̀nà ẹni ẹ bá bẹ̀ lórí bí ìgbà rìn lọ́sàn náà tẹ́wọ̀n nílẹ̀ ṣe mọ ìdí ẹ̀kúnrẹ́ rìn lórí díẹ̀ lórí ìlú báyìí àbẹ́bí ni ojú ọ̀nà tó ilẹ̀ ṣe nìyẹn kò sí àtọ̀ ń bẹ̀ kiri ó ó mọ́ ó yanjú kódà táwọn èèyàn bá ń kó wa kó wa nígbà tó yà máa ní clarification ẹ̀ka ẹ wá wo àwọn àgbàdo lọ àwọn tí wọ́n ti lọ nínú àwọn sàhábà ìwádìí máa ń ta ara rẹ̀ yìí àwọn tí wọ́n ti lọ nínú àwọn ìgbà àwọn tí wọ́n ti lọ nínú àwọn onímọ̀ ilé lápapọ̀ ka ìtàn gbogbo ayé wọn ìbáwo ni wọ́n ṣe lè ìbáwo yẹn lójú òun táyé dé èmi nì wọ́n àti ibi tí nǹkan ní àtọ́ náà àwọn ìgbà èyí oníjẹ́ fi ìmọ̀ ní agbájúmọ́ tó jẹ́ ìmọ̀ tọ́lọ́run èyí àgbàgbọ́ ti láwọn tó sọ̀rọ̀ àtẹ́wà ìmọ̀ ìṣá àtẹ̀lẹ́ ìrọ̀lẹ́ náà tí a gbé ní owó àgbọ́ ní ọmọ náà ni pé wọ́n mú sáfì ìmọ̀ parí Quran ní àsìkò wọn náà mọ̀ ọ́ lálẹ́ ọ̀sán kan Quran kan òru kan Quran kan tí lọ́mọdé wọn àti parí tí lọ́mọdé wọn bá pé ọgbọ̀n ìmọ̀ ìṣá àtẹ̀lẹ́ ìrọ̀lẹ́ ó máa kọ̀m̀pẹ́tì Quran síta nínú ọmọdé tí a mọ̀ pé bí ò ìkan náà wà bá fọwọ́ bọ ìtẹ̀kùjẹ́ ayé wọn wọ́n ní àwọn tẹ́tẹ́ ṣe bí wọ́n ṣe ṣe gan kò rẹ̀ báwo lọ ṣe láwọn tó lù because age tí wọ́n lò ó níye òpọ̀ lẹ́yìn pé ọdún orí wọn òpọ̀ ẹ wá wo àwọn ìtẹ́ tí wọ́n jẹ́ òun ayé pé ah, ẹni tí ó rí báyìí ló ń ka kùránì jẹ́ lọ́jọ́ kùránì jẹ́ lórí ọmọ náà tí wàá tí lọ́mọ náà lọ́jọ́ lásán orí kùránì jẹ́ lọ́jọ́ kan ọjọ́ kan tó dẹ̀ ka kùránì kan yẹn ẹ̀mẹ́ṣe hálùkọ́ wọn á fáwọn yẹn ní hadithi ibẹ̀ náà náà tó ti ń kọ tíra ibẹ̀ náà tó ti ń kọ tíra ibẹ̀ náà ti ń kọ àwọn èèyàn tí báwo náà ṣe rí àwọn ilé ẹ̀ṣẹ́ time management ni wọ́n manager fún wọn ibẹ̀ ìmọ̀ ìṣọ́ àfihàn ọ̀sẹ̀ ọ̀la wọ́n ní wọ́n ti ń pè yẹn tó wá fi àìsàn lùgbà ọlọ́run ta ìṣẹ̀ṣà lọ́wọ́ rẹ̀ ọlọ́run tó fi àìsàn ó ń ṣe ní ìṣàlọ́wọ́ rẹ̀ ìgbà wọn nígbà ní àìsàn tó máa ń pàdé lára tí wọn nìkan ẹgbẹ́ mi ọ̀nà ṣe tẹ́sì báyìí tí wọ́n lọ sí check up ni o àpèjúwe ni o láwọn àgbà náà ìfẹ́ kàmọ́ ìwà kàmọ́ rí symptoms ni o ike wá dẹ̀ máa kà pé eléyìí ṣe orí ń bọ̀ etí irun ojú ń bọ̀ kíni kan ṣe wọ́n nígbà tí wá dẹ̀ máa kà ìtàn bíi táàtì lẹ́ẹ̀kan náà lára àlè mọ́mú ṣáàbẹ̀rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ó parí kò láre kan lójúmọ́ tó ń ti bẹ́ẹ̀ ó ń kọ́ àwọn ọmọ ìṣe tó ń ti bẹ́ẹ̀ wọ́n ń kọ́ síra tó ń ti bẹ́ẹ̀ mẹ́fílẹ̀ òjá tó ń ti bẹ́ẹ̀ inú ọ̀ràn yóò já tó ń ti bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ mọ́ndé tó ń di òjá ṣùgbọ́n wọ́n manage time rẹ̀ abu hafi razi rahimahullah ọmọ bíbí inú wọn sí rahman wọ́n bá sọ̀rọ̀ pa abu hafi razi alayhi rahmatullah ó ní ibi abu hafi tí wọ́n fi àsìkò rẹ̀ tó tóbi ṣe níbi tó jẹ́ ká àsìkò rẹ̀ wọlé ó ní àsìkò tó bẹ́ẹ̀ jẹun tó bẹ́ẹ̀ jẹun ni kò kí ń jẹ́ kó lọ pé tó kàn wá rò pé ìrẹsì tí mo bá sọ yìí ṣe o mo fi ń jẹun so kò fẹ́ kó dàbí ìyá mọ̀ kọ́nà wá ní kí lò tún ní aago méjì kọjá àṣẹjú mẹ́wàá tó wá ní àwọn ọmọ omi táìmù yẹn jẹun nínú ìgbẹ́ pọ́ọ̀nù fáìlì òní pé táìmù yẹn oṣù méjì jáde jẹun náà pé sọ níbi tí àwọn ábúrò náà bí ti ń jẹun lọ́wọ́ ọmọ wọn Abdulrahman ìyá tó wá mọ wá kà bí ìdìbò wọn ipe ẹtù mọ gbọ́rọ̀ àgbẹ̀mí ẹtù mọ gbọ́rọ̀ ọlọ́run a tún máa kéwú fún wọn bẹ̀ náà tó bá ṣe ń gbé bí ẹnu jẹun wọ́n fẹ́ kí wọ́n fi gbọ́rọ̀ ọlọ́run. adébọ̀jọ́ wá sí lórí oúnjẹ ẹgbẹ́ náà ní rìn lọ títí kẹmọ̀ bí ọmọ ọdún lọ́nà tí yáwó pé àmọ̀dìdì ìgbé mọ̀dìdì mọ̀ọ́rì irin yà wọ́n orígbé rìn wọ́n tí ìrìn náà wá tí wọ́n tí ó tí wọ́n lé sí ìrìn náà mo mọ̀ kánú àwọn àlùfáà wà lẹ́kọ̀ọ́ ìlú ẹni tí mo mọ̀ dáadáa ni wọ́n ọlọ́run sì ní rí àti ní mo fẹ́ sọ̀rọ̀ ọlọ́run pọ́n wọn ní dáadáa wọ́n ní ọkọ̀ sí hàn lè máa gùn àmọ́ fi bẹ́ẹ̀ jẹ́ tó lè máa wà ọ́kà sí lójoojúmọ́ lẹ́yìn tó máa fẹ́ lọ lẹ́kọ̀ọ́ ó yà tó drive àbí bí mọ́tò wọn ṣe jẹ́ mọ́tò tó gbùdì fún yàn tó lọ ẹgbẹ́ mọ́tò dání ó máa ń fẹ́ mọ́tò wọn lọ kadà wọn wá wọ́n mú ilé wàhálà lẹ́kàn ẹ̀kúra yìí wàhálà yìí náà ilé inú ẹ̀ ó wà wọn náà káwọn ọmọ drive bọ́ọ̀lù táwọn bá ń drive àwọn orílẹ̀ èdè kẹ̀kẹ́ ní táìmì yẹn mọ́ àti táwọn ọmọ táwọn ọmọ wa mọ́tò nìyẹn pé wọ́n sáláwọ̀n wà nínú public bus táwọn ẹ̀dùnkún táwọn ìfọ́kì ó ṣe dáadáa nígbà àgbà mí táwọn bá di pé ẹwọ́n fẹ́ lọ pé ó pọ̀ ju obìnrin mẹ́jọ gbọ́dọ̀ àwọn àwọn ẹ̀bà tó ń sì tù méjì àdúrà àwọn tó ń sì tù mẹ́ta kò kò sí ní jẹ́ pé ètò láti wà so àwọn máa lè rí yọ fóònù àwọn àwọn àti àwọn àwọn ọmọ ṣùgbọ́n àwọn bá bẹ̀rẹ̀ rin ìrìn bí wọ́n ta wà níṣẹ́ ìgbà míì wà oníbi síra kan àwọn ti kàdé títù ti ń bẹ́ẹ̀ tó ń yí ṣẹ́rí láì tó lè wọ àní òfin tó ìtọ́lọ̀ jẹ́ ìgbà dé yìí èmi ò ní ṣe ní ìlú náà àní òwú bẹ́ẹ̀ ni tó ti lábẹ́ fún ni pé adá ọ̀bẹ̀ tó ti àwọn lọ́bẹ̀ tí ló ti wọ́n lọ́bẹ̀ wọ́n fẹ́ manage time àwọn àwọn bí nìgbé àwọn fẹ́ manage time àwọn ló lọ ẹni kí ní yẹn wá ń jọ nǹkan tá à ń bá lọ́dọ̀ àwọn ènìyàn wájú wájú wọn ti lọ náà aláàbọ̀ ti ṣe kẹ́mi jọjọ àdéhùn àmọ́tọ̀lá wọ́n sọ̀tọ̀ ìṣẹ́ náà wọn àfáà tí wọ́n ti ẹ̀fẹ́ ẹ̀fọ́ ọ̀sọ̀dẹ̀ tí ẹgbẹ́ ẹ̀fọ́ ṣe tọ́tọ́ mẹ́ọ̀ tí bẹ́ẹ̀ kópa àtúbádà ìjà mọ̀ yóò tún sọ pé wọn náà mú ní àjọ lọ́wọ́ ní òjẹ́ ìṣẹ́ fún táìmù ẹ̀hún wọn ni òun níbi tó ti ń ya ìjẹ́dìjẹ́ ti kó nira tó náà wọ́n wà ní kọ́mọ tó ń fò gbọ́ sẹ́yìn ìyẹ̀dùn ó yá ìwọ́n táàmù ká nǹkan báyìí máa ń gbọ́ bí táàmù máa ń gbọ́ èbí kámọ̀dá kọ náà nínú ẹ̀sìn náà fún àní bẹ́ẹ̀ lómi ìbá ń sọ kámọ̀dé kí ni. ẹ wọ́n ṣe mánéjì táìmù wọn so àwọn àjàwò òyìn táìmù wọn mánéjì lẹ́yìn ìfẹ́ ṣe máa sọ pé ẹni tó pàdánù jù ó lè fi pé àsìkò rẹ̀ kó níbi ló ní àǹfààní ayé kò tún wà ló ní àǹfààní àdìsí yàtọ̀ tí ẹgbẹ́ ẹ̀rọ apọ̀ tó ju alẹ́ lò wọ́n ti ẹni tó bá lórí ìfẹ́sù tó tó kó tú àwọn àṣọ ìfẹ́sù tó ti gbogbo ẹ̀ tó ti gbogbo ẹ̀ ẹbí pé tó ń wò yẹn tó sáǹfààní fún ní ayé ẹ̀ tí nǹkan ẹ̀ lè gbowó wá fún tó lè develop business ẹ̀ tó lè grow gẹ́gẹ́ gbèsè ayé jẹ́ tó kó ládá mẹ́ òkú ládá kí ló ṣe é kàn án ó lọ satisfy ìrìn ìrìn ìrìn ẹ̀ lábẹ́ ọlọ́run kò tó ń kó tó ń kó tó ń ṣe ọlọ́run tó tẹ̀ ẹ́ tẹ̀ ẹ́ wọ̀n wọn sí. so àsìkò wa ìjọ́jọ́ náà mùsùlùmí ìjà aṣọ rẹ̀. but n tó máa rí n tó máa rẹ̀ wá lọ́wọ́ tá a fi máa rí àsìkò yẹn sọ òun náà ni ká mọ ká sọ ká mọ ṣírò ẹ̀ ní ara wa lójoojúmọ́ bí yóò bá lè ṣe lójoojúmọ́ mọ́ ṣe ń jọ méjì díẹ̀ sáyẹ̀wò wà láàbá ni pé kí nìyẹn á kọ̀ rẹ́ẹ̀tì láìka ìwà gan-an yóò kéré mo láti jọ mọ́tò ìdè mi kí làwọn nǹkan tí mo ń ṣe kí wọ́n náà kàn máa gbé báyìí wọlé bá pọ̀ fún ẹ oṣù báyìí oṣù báyìí oṣù mọ́tò at least mo ní twelve hours dáadáa twelve hours tuntun mo ṣe lẹ̀ mo jẹun mo sọ wàá wá rí nǹkan bí gbàgbọ́ wá ṣe mo lọ̀dọ̀ bọ̀dá kínní gbàtí mo débẹ̀ wàá tún wá sọ tó ṣe lẹ́wọ̀ ètò làkàn ń rú fíìmù làkàn ń wò ó ní mọ̀ ìyẹn pé irú bẹ̀ yẹn kò àwọn búrú lọ tó orí pé gbàtẹ́ débẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn náà ń sọ ìgbà tó wà lórí social media wá wo àwọn péjì wo ló já sí òkè nílọ monday ló já sí péjì báyìí kí ni wọ́n sọ ń bẹ̀ à wọ́n ti jésù lè padà wá o àwọn pé àsìkò yẹn àsìkò orí burúkú nù irú péjì bẹ́ẹ̀ wáyé ti blọ́ọ̀kù ààrẹ gbọ́dọ̀ kí lóhùn ìjọba irú rẹ̀ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ẹ obìnrin tó bá dé ìkóṣù a òsì tó ní kó gbà wẹ̀ náà kó máa gba àwẹ̀ nígbà wọ̀nyẹ wá blọ́ọ̀kì ẹ̀ òní láti mọ gbọ́wẹ̀ wọ́n kò ní má bà níwájú gbèsè ayé kò ní má bà níwájú wà ìṣẹ́ àwẹ̀ meanwhile tí wọ́n á rí tó wá fọ́ ní jù níbi tó pọ̀lọpọ̀ wa máa ń lù ìsàkókò dé gbogbo tó bá ti jẹ́ sọ lọ́rùn ẹ máa lọ́wọ́ àtúntàn yẹn àtúntàn kí ni jọ̀wọ́ àtúntàn yẹn mọ tí ò bá ti jọ mọ́tò náà gẹ̀dá ti mọ́ pọ̀ ẹ máa lọ́wọ́ oúnjẹ wọn lọ́wọ́ àwọn bá àti mọ́ ti fi ní social media kọ́ máa ti ti pé kí ló lè gbé ẹwà ìjẹ́ náà ní ìsinsìnyí ọmọ àwọn tó mọ̀ wù kódà tábà yẹn bá lórúkọ gan táwọn èèyàn mọ̀ gan pé ọ̀tá sí èèyàn fọ́ọ̀tì tó bá láwẹ́ pápá yẹn strong díẹ̀ yẹn seventy hundred àwọn ọmọ òun nìyẹn tó bá tún strong díẹ̀ pé ah, àbá gba nílẹ̀ Yorùbá èèyàn wà lára àti nìkan àdéhùn lẹ́nu irú ẹ̀ èmi tí sọ̀rọ̀ ìlú ẹ̀wọ̀n tilẹ̀ sílẹ̀ lọ́gbọ́n ara rẹ̀ tábà ń ṣe tafsir al-Qur'an àmọ́yà àwọn tí wọ́n mọ́ wà ní àmọ́ ẹ̀sọ́ pé èsì fún àfa àkíní kan láàrin ìṣẹ́jú márùn báyìí six hundred yẹn one thousand ọ̀gá á èrò bí nítorí àwọn sọ̀rọ̀ kẹwàá wà lùjẹ́ náà na wá nítorí àwọn sọ̀rọ̀ kẹwàá máa ń wọná ẹ̀ wá ẹ̀ yẹ àwọn tó ní gbogbo ìṣòro ẹ̀dẹ́ ọ̀rẹ́ náà bí kò ṣe pé clarification yẹn ló fẹ́ gbọ́ o tọ́lá àtàwà ní kéèyàn nílẹ̀ wàá lọ́gbọ́n rí ìṣàlàyé ọfẹ́ ìrẹ́rù rẹ̀ náà èmi lẹ́nu kí ó mú ọwá wo àbá wọ́n ń gbádùn ẹ̀ ṣọ́wọ́ tí pẹ̀lú àwọn àsìkò wa ní ọdún bá ti ń kọ́ wa nítorí náà kà mọ̀ ìdáwí yìí kẹ́lẹ́ ìwọ̀n àti pé àkódà àwọn àkójú ọjọ́ pé kò dá lábẹ́ ní ìjọ kò yóò á dá ẹni bá but àwọn táwọn ìbọ̀bù ara wa ń bẹ̀ ní ká mọ kí ló ti kálukú débẹ̀ ẹni tó ń sọ kí ló ti ẹ̀ débẹ̀ ìwọ tó ń gbọ́ náà kí ló ti wọ náà débẹ̀ lẹ́tí bá rí pé àwọn onífẹ̀ẹ́nú yẹn kí ló bá fi ń gbà máa nífẹ̀ẹ́ rí ẹ máa báyìí mọ́tò ìmọ̀ sọ fún wọn náà pé irú yìí gbẹgbẹ báyìí náà lálá ìdá ìwọ tó bá lè sọ pé ìṣòro nìkan là á ń ṣe ajẹ́ náà gbogbo wà sí dáa sí láyé ọ̀yẹ́ gbọ́ mi àti kí ni tó sábà máa ń gbọ́ mi ni wọ́n ti ṣe ìṣòro yẹn wọ́n sì lè wa ìgbìmọ̀já wa ó lè jẹ́ pé ìṣúná alẹ́ ti lẹ́tọ̀ mi ten twenty lọ pé ìṣòro yẹn ọ̀kan tó wá wà ní ẹwọ́n ní ọmọdé láti ọjọ́ ọ̀dọ́ ní ìṣẹ̀lẹ̀ tó jáde محاضرات محاضرات محاضرات محاضرات محاضرات ẹ̀yà mélòó lè mú ní محاضرات. Abọ́dé bí ẹjẹ́ tí ẹ̀sìn yẹn kú kàn wá. Tó gbé lè yìí kálukú gbọ́dọ̀ mọ ṣẹ́ka rẹ̀. Kálukú gbọ́dọ̀ mọ ronú pa ara ẹ̀ dáadáa. Èyí ẹ̀wọ̀n ọ̀rọ̀ mi máa wà tó le. Tó bá ti lè sì fẹ́ẹ̀ jẹ́wájú Ọlọ́run fi báwọn èèyàn rojọ́ lẹ̀. Tó bá tọ̀jẹ́ àwọn ọ̀rọ̀ wáyé tó sọ lọ́rọ̀ báyìí ọlọ́run mo sọ bẹ́ẹ̀ torí kó sọ báyìí. Ẹ̀rọ náà mo sọ bẹ́ẹ̀ torí kó ṣe báyìí ọlọ́run sọ pé ọ̀rọ̀ bí ìwà ọ̀rọ̀ tó rọ̀ ló sọ tí ò bá lọ ní ìdí pàtàkì níwájú ọlọ́run ọ̀gbà ààrùn wọ́ta ààrùn wàlúwà ìwádìí ẹ̀fọ́ jẹ̀rì níbi ẹni pé ìyá àti àti gbogbo àwọn atabájọ ń jẹ́ mùsùlùmí òdodo nínú iṣẹ́ tí a gbọ́dọ̀ gbìyànjú láti ṣe dáadáa òun náà

àmà fún rẹ̀ ní àmàfiṣẹ́gbọ̀n kí ló ṣe yẹn ó fi ń wo báwo lòun ṣe wà well prepared so bẹ́ẹ̀ náà lè ní àti ẹgbẹ́ bá ti jẹ́ ọgbẹ́ bá wà ní mùsùlùmí tọ́lọ ní àwọn aṣọ ọjọ́ ìgbò láyé jẹ́kẹ́ ni àti ẹlẹ́dẹ̀ kọ́kọ́ mọ́ ṣú ara kótó dàlì kìí àmọ́ pé ẹni mi ṣúlẹ̀ kí ni mo ṣe tó kótó dàlì kìí àmọ́ tán máa ń pé báwo mo ṣe lu èyí kéèmì gan fọ́ fi àmì pé báwo mo ṣe lò ó tí wọ́n gan bá ti mọ rẹ̀ wọ́n ká ti mọ jọ́ọ̀jà rẹ̀ kótó dàlì kìí àmọ́ ìwọ tó lẹ́kìlì kò ti mọ̀ ayé ààrẹ tó bó bá ní láti kọ̀rẹ́tì ààrẹ á ìlú láti kọ̀rẹ́tì tó bá yẹ kó kọ̀rẹ́tì abẹ́rẹ́ ọ̀gbọ̀n náà sáàrùn yọta àlàkúnlọ́ta ìṣúná tí ó mọ́lá àtẹ́rẹ́ kọ̀ọ̀kan wá ṣe àwọn oníwà ọmọ sọ kìíní pẹ̀pẹ́ alùpàpù tó kọ̀ fẹ́ àsìkò táwọn ohun èèyàn ó dàbí ìdáni rẹ̀ ó dàbí kí nìjọ náà ó dàbí ìdáni rẹ̀ ìdá tó bá gbélé tó ìdèbí dé nǹkan jíjẹ́ ìdọ́tẹ̀dẹ̀ wá padà ní ìdíra rẹ̀ tẹ́lásìkò táwọn èèyàn ti dàní lọ́wọ́ wa tá a bá tètè ìlú bọ́lọ̀ ṣe fẹ́ ká lòlú tó bá di àtìyámọ̀ àsìkò pọ̀ wá dúró èdè ìtì wa pé èyí kò ṣe lò ní rè èyí báyìí ló ṣe nígbà tí mo wà ní ayé ṣùgbọ́n òòlò mi dáadáa ṣùkú tó di pásìkò ó ń bọ̀ wá rojọ́ èdè ìtì wa ó máa dá káwa náà ká tètè fúnra wa ṣe ọlọ́dọ́ta tó ń tẹ̀sán wa ṣe. so àsìkò wa. àárọ̀ wa ọ̀sán wa ìrọ̀lẹ́ wa alẹ́ wa òru wa aláìwọ̀n làbẹ́nu so ẹjọ́ ẹ̀ ló máa bí kí ló sọ irú kí ló ń jáde lẹ́nu ẹ irú kí lè tí ẹ̀ ń gbọ́ irú bó lòún pẹ̀sẹ̀ ẹ̀rìn lọ irú bó sí tó ń fa bẹ́ẹ̀ ṣe gbogbo ọ̀gá àwọn wọn pẹ́sẹ̀ kí ọlọ́mọta ṣe àlékún àtẹ́rí fún wa kó ṣe àlékún mi orí fún wa àsìkò wa ọlọ́mọta kọ́ká lè má ní ìjẹ dáadáa ọlọ́run ṣe wá ní ẹrú tó máa lè mọ àsìkò rẹ̀ lò ó dẹ̀ ṣe wá ní ẹrú tó ṣe pé tá a bá lo àsìkò wa à á dúpẹ́ fọ́lọ́ nítorí gbé láti yá mi torí gbogbo wa là ń bọ̀ wá kábàámọ̀ ẹni tó ń lo àsìkò ẹ̀ dáadáa ó máa kábàámọ̀ rẹ̀ jẹ́ bílíṣìlì gbàdúrà lò dáadáa náà èyí á sì mọ ìyá máa rí ìgbẹ́ ìgbẹ́ tí máa dẹ̀ mọ̀ ní valentine tí mo fi lọ ṣe kíní gan nígbà tí máa dẹ̀ fi ṣe rè àmọ̀ wá rí ìgbẹ́ so ẹni tí ò bá wá lò dáadáa yẹn ló wọ̀ ìyẹn ló máa bá tiẹ̀ ní lẹ́bù pé ọlọ́run jẹ́ ìkẹ́ padà sí lọ́yẹ́ kí lọ lọ jọ́ wọ́n ní but ẹ̀pa òní gbóró mọ́ ṣòkó tó di àsìkò tí ẹ̀pa òní gbóró mọ́ ẹni tó bá yẹ ká fi àsìkò wa ṣe ẹ̀jẹ̀ ká fi ṣe abẹ́rẹ́ wọn lásán àwọn ọ̀sán àná ìlànà ìgbìmọ̀ kára ìgbìmọ̀ ìgbìmọ̀ أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين. Thank you.

náà ókè ó jù wá mẹ́rin náà ẹ̀ ó jù wá mẹ́rin náà àsìkò nídìí kí n tún kọ mọ́ ẹ̀ lápá wò ẹ̀rí sọ̀rọ̀. ọ ní mẹ́rin yẹn nínú àwọn tí ó máa wọ àlùjọ́nù lára ìwà àlùjọ́nù tó máa tó di ìgbéyìí lọ́wọ́ wọn ní mẹ́rin yẹn báyìí tó bẹ̀rẹ̀ ẹ̀ka lẹ́yìn. ókè. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه وتبع إلى يوم القيامة àwọn nǹkan mẹ́rin tí àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó ní ààrẹ gbé sàbẹ̀jọ́ bá dé lọ́wọ́ wa àkọ́kọ́ rẹ̀ ni wọ́n béèrè ìgbésí ayé wa báwo la ṣe ń lò ó bákan náà wà á gbádẹ́ lè wà á jésù lè bọ́dì wa alápá alẹ́sẹ̀ alójú gbogbo oríkèéríkèé ara wa àrùjọ pé ìmá àbìlà ìmọ̀lá lò sí ìmọ̀lá lò ara wa sí ìmọ̀lá lò apá wa sí ìmọ̀lá lò gbogbo ìgbésí ayé ara wa yìí ìmọ̀lá lò sí àwọn àrùjọ rẹ̀ tó gbogbo ìgbésí ayé. bákan náà inú táàbù wa ń jọ rẹ̀ ìyẹn náà ló wá jẹ́ nǹkan tí wọ́n lágbára púpọ̀ wà ànìmáàlì yìí owó wa táàrùn kójọ owó tẹ̀gbọ́n kálukú wa náà lọ lówó tọ̀ ẹjọ́ méjì ló wá wà ní orí owó yẹn ìjú aláwa nù ẹjọ́ alákọ̀ọ́kọ́ ni pé min àìlẹ́sì tàṣàbà abẹ́rùjọ́ lórí pé owó yẹn níbo la ti kó jọ gbogbo ta ní báwo la ti kó jọ níbo la ti rí i ṣé àṣìṣe rẹ̀ náà ni ẹ̀ tó wáyé pa àṣìṣe rẹ̀ iṣẹ́ aláàlì àṣìṣe haram tàbá wá áńsà yẹn tán ní tó máa tẹ̀lé rèé ẹnu máa parí ẹ̀ ó ní pé wà fí má àwùfàkà wà fí má àwùfàkà ok ó ti kówó jọ àdìgbọ́nà halal tẹ̀ pé ẹ̀yìn yẹn ti tú ìbáyẹ̀ owó tó kó jọ lọ́nà halal ní gbogbo tó náà ṣe ìwọ iná sí kí ìsìláàmù lè ga ni àbó iná sí kí ìsìláàmù lè rẹ̀ bí àwọn kan wà wọ́n náwó tí wọ́n fi gbógun ìsìláàmù àwọn kan wà wọ́n náwó tí wọ́n fi ń dá wàhálà lẹ́nu ìsìláàmù tó wàá rojọ́ rẹ̀ náà fún ẹgbẹ́ mi tó ti kówó yẹn jọ ibi àrọ́mù ni ọjọ́ kọjá náà wáyọ̀ tó wá rojọ́ pé níbo ló wà lọ rèé náà sí kẹ́rẹ́rì àbúrú tó wà lọ rèé náà wo halal tó wà lọ rèé náà kò ní tó wúlò níwájú lọ́wọ́ Allah subhanahu wa ta'ala wọ́n á fọwọ́ abẹ́ ìpè owó tó lọ ná síbi tí wọ́n ṣe ti tó jẹ́ ibi tó lọ́wọ́ Allah subhanahu wa ta'ala yẹn kó wàá rojọ́ rẹ̀ ó dówó haram wàá àti ìgbà bá mọ́ tó ha afákọ̀ mọ́ ń wò mẹ́gbàmí tó kéé bàbá fi gbowó ṣe dáadáa àti bẹ́ẹ̀

gbogbo àtúgbọ́ pé mo sásìkò rẹ̀ mo rẹ̀ ọlọ́run tó ń tọ́ sí àbá àkànní ọmọdún tó àsìkò rẹ̀ ọgbọ́ àbọ̀ ọgbọ́ ẹnu gbọ́ ọkùn sọ fún gbogbo àsìkò lábẹ́ ìlọ́wọ́ rẹ̀ ó sọ bẹ́ẹ̀ ọ̀ tí wá tẹ̀lé wàhálà náà ní oró ti máa wá bò láti lò ó ọlọ́mọdé àtàlẹ́ òkùnkùn wa ọlọ́ọ̀gá ààrẹ ààrẹ. Sọ́bọ̀. A ní nígbà tí a bá ń sùn lọ́wọ́, a ní kí lè máa fi àwọn àkáǹtì kan. Ẹnì kan tó wá béèrè pé àwọn gbọ́ pé ní ìsìkà àwọn tó bá lọ ọ̀hún ní ìpákọ̀sẹ̀ ní ìyàwó wọn. Wọ́n ní àwọn táwọn wà ní kọ́ pé mẹ́wàá ìgbè báwọn náà fẹ́ ṣe nílé pé ó yà wọn náà ní àbí ẹ̀ka àwọn náà ṣe ní. kí ló dáhùn wá ní bára tó rárá ó tí wọ́n béèrè ìfẹ́ sọ. wọ́n jẹ̀jẹ̀ kó fẹ́ ṣẹlẹ̀ náà tàbí wọ́n á pa àwọn àmọ́ aláwọ̀ ìgbà mi. first question wọ́n ní tamaro lórí àsìkò tá a fi sọ náà àbí wàláì lára ń tá a ti máa mọ̀ pásítọ̀ wá wá important lọ́wọ́ tó bí rí. ẹ̀rọ

so ohun àsìkò tá a fi sùn àlẹ́jọ́ tá a fẹ́ rò lórí àsìkò yẹn torí pé táìmù yẹn wọ́n ti gbé èdè ìwà sókè bọ̀ jẹ́rí kéde tó bá ti jí báyìí kí ló kọ́kọ́ ṣe ń gbà tó jí tán wà á rojú alhamdulillah ilẹ̀ ní àṣíyá nàbà àbámà àmàtánà wà ilé yìí àtúnṣù àgbà tí wọ́n jọ ní ọ́ bàbá wèrè ní ọrùn yìí wèrè tó ní wọ́n dàbí dáàmà ọmọ lọ́dún tó wọ́n nínú náà so a ní láti ṣọ́ àwọn nǹkan wọ̀nyí. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nínú ìbéèrè yìí àwọn aláwọ̀ gbọ́ nípa àwọn tí wọ́n bá lọ ṣe àkíkà ní mọ́ṣáláṣí pé wọ́n gbọ́dọ̀ súnmọ́ ìyàwó wọn. àwọn àti sọ àwọn táwọn ń bẹ ní gbọ́gbà táwọn ò ṣe ẹ̀ẹ́dìkà táwọn lè bẹ̀rẹ̀ wọn wá tí àwọn ìyàwó táwọn náà lẹ̀ ní àláwọn èéṣe náà lè ní ṣúrù ọjọ́ lọ́rẹ̀wà àmọ́kámọ́ lọ́dẹ̀ rẹ̀ adẹ́wà Muhammad sallallahu alaihi wasallam ó ẹ̀kọ́rí jùwà gan nípa lásẹ̀ndì kìí ṣe haram kí ẹ̀ súnmọ́ ìyàwó rẹ̀ ṣùgbọ́n jẹ́ rí tábẹ́ lọ fíìsì ní lásẹ̀ndì yẹn kò yẹ kára yé ìyàwó wa ẹ̀gbọ́n àwọn tí ìdàdà yálà àìsàn yálà àná oríkàtà rasulullah sallallahu alaihi wasallam gbẹ̀yìn bá ti wọlé bá pàánà ìbáyìí ṣẹ́gbẹ́rì ìdára ó láàrin ma wá so ìhó rẹ̀ ó máa so okùnṣokòtò rẹ̀ kó lè àwọn àbá ní ìtumọ̀ gbóná yẹn ni pé ànábì ráyè ìtàwọn ìyàwó ń gbà náà wà á yìí kọ́dọ̀ ẹ̀hẹ̀dá aláàdájú òtún ọmọ jíyàwó yóò mọ̀ jí ọmọ ìjẹ́ kí ló dé ó yá ẹja mọ̀ jí kámọ̀ bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ nílà ìjẹ́ àlùjẹ́ náà títí wàhálà dáàrí lẹ́bí máa ń ṣe last ten days ó máa ń ju títí àwọn tó ti lọ lọ tí ẹ̀mí káyọ̀ sí ẹgbẹ́ báyé sọ ìlú àti láti rẹ̀ ti bẹ̀rẹ̀ látàlẹ́ ìgbà yìí àti wọ́ lọ báyìí bẹ́ẹ̀ láti kọ́ dìrì ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí ó lè jẹ́ ó lè jálẹ̀ ìwẹ̀ ó kà á dé lálẹ́ àti mọ́sílì àṣetán àṣetán tán àmàkítàráwì àkítàráwì tán àbẹ̀rẹ̀ sí láwátò kùrán àti láwátò kùrán ìtàn ó ti gbàgbó kan àbẹ̀rẹ̀ nọ́bílà aláìsàgbó mẹ́rin ẹ̀dà tí yóò ráyè èèyàn ní láyé olùwọ́ fún òfin rẹ̀ ọ̀rẹ́ bì tó gbàdúrà láti jókòó yẹn tọ́jú alátójú àjẹsọ́rù díẹ̀ wà tó mọ wá tó gbàdúrà ní tó ń bí ẹ̀ sàrí bí tó ó jẹ́ sàrí tán òtúbọ́ sínú àwẹ̀ tó gbọ̀gbọ̀ ọmọlẹ́ nínú inú àwẹ̀ tó ìyẹn ló yẹ ká fi lo àsìkò wọn amọ́nà dẹ́lò mi ìlẹ́nu lágbára kò sí wàhálà tí ò bá ṣe ilé ìṣẹ́ tàbí lò rẹ̀ ó ṣe wàhálà jù bẹ́ẹ̀ lọ tó bá ti gbàsìkò tó bẹ́ẹ̀ dà nǹkan lẹ̀ ìrọ̀rùn ló bá dé tí ò bá ń sì dábàrà rẹ̀ lẹ̀ tán ó lè mọ́tò oorun sùn tó kò sí táwa dé o nígbà ọlọ́run ó lè pé ní àrọ́rùn ọlọ́run sàánú ọlọ́run sàánú ààrẹ a ní uh, márùn-ún rẹ̀ dárúkọ pé five before five ni ó lè kọ̀m̀pútù. àwọn tó wà gbogbo ilé mi àwọn tó má sì kúrò ayé ọ̀gọ̀ ẹ̀ adáwà Muhammad sallallahu alaihi wasallam adámi ìsẹ́nu mi kọ́ńtà ọ̀nà kọ́ńtà ó ní ẹnu ẹ̀ẹ́dùkì kan márùn-ún kan fún ìkànnì ọ̀pọ̀ nǹkan máa five before five ṣàbáàmù àsìkò tá a tó ń jẹ ọ̀dọ́ kọ́nùlá àbáràn tó tó nígbà tá a máa ta lóko àyàtà kọ́nùlá ramadan àsìkò tó ń ṣẹlẹ̀ ó tó nígbà tí òkú ṣe ṣáta àsìkò tó fi ní àlàáfíà kọ́mẹ́lá márùn-ún àwọn tó kún síwájú tó ní pé yóò rẹ̀ ọ́ àsìkò lálàáfíà yẹn ti dèjì ṣiṣẹ́ àlùlẹ́mẹ̀ sí òpò fótó ní pé bákanáà fàrọ́ọ̀dọ̀ àsìkò tó ráyè yàtò tó àyẹ máa ráyè kọ́bùlá ṣókòlè kó tó ní pé nǹkan tí ó mọ̀ bíbí ló tó dé wọ́n àwọn táì nǹkan máa ń wà ọmọ ànábì adámọ̀ èyá kan ní kó nǹkan òǹkàn ráyè kò sí nǹkan kò sí wàhálà kankan ní ìgbésí ayé o so irú àwọn táìmù yẹn kí ni ó tètè yìí

two naira lọ́wọ́ tó ní change lọ́wọ́ yẹn tètè lò ó kọ́bùlà fàkìrì before kó tó di fún sí òsì lè dé wọ́n ẹni ọlọ́run tó àárẹ̀ tí a bá ìbẹ̀rẹ̀ tí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni tí sàrẹ̀ bá gbà láyé kó fi gbogbo ọjọ́ ẹ̀wà rẹ̀ kalẹ̀ ẹni ló dá ìgbà rẹ̀ kalẹ̀ kó rẹ̀ sí gbogbo ẹ̀ṣẹ̀ kẹta ẹni tó wá jẹ pé ọlọ́kùn sànù wa àwọn ẹlòmí ìgbẹ́ tí ò bá fi jáde ní ọjọ́ rẹ̀ kan báyìí ìwọ náà so irú àwọn ẹni bẹ́ẹ̀ adìgbà wọn mọ̀ràn pé àwọn ní ìmọ̀ títẹ̀ ẹ̀wọ̀ ọjọ́ pípẹ́ èmọ́ akọ́ndọ̀dọ̀ ẹ̀kẹ́ta èwo ló kéré jù nínú àṣírí ẹ̀rí iṣẹ́ ẹ̀kẹ́ta lóòwọ́ fà lọ fà bọ̀ fà lọ fà bọ̀ láwọ̀ alámínú wájú àrígbé oòrùn àbí ọ̀sán ìtumọ̀ òun ni pé nípa ẹgbẹ́ wọn mọ́gìrìbì báyìí mọ́gìrìbì tó báyìí kó dẹ̀ ti wọ ìjọba lẹ́yìn bá bíbí lọ́la kó dẹ̀ jáde ní ìjọba ìjọba tó kéré ní ẹ̀rọ ti fọ́nà wáyé ọ̀sán àná wọn dára ṣùgbọ́n ẹbí kọ̀ọ̀dí ṣe ìbájẹ́ kó gbọdọ̀ lọ lọ́sàn kó tó jẹun ẹni àlè advice ìlú ẹni rẹ̀ ìpèrè tó bá bẹ́ẹ̀ tó bá ti ń bọ̀ láti fi báyìí kó mọ lọ wọ́n dẹ̀ pa gbogbo jẹ́ olóore tó bá lè wíṣe ó tún kí wà síbà tán kó lọ rìjú sí ìbíṣẹ́ tó kó lọ́ka mọ́tí bá ti dé sí ibiṣẹ́ kó wọ́n gbàbíṣẹ́ dé sí ìtàlásí àmọ́ o tó bá ráàyè tó láǹfààní àti iṣẹ́ lẹ́ẹ̀rọ láìpẹ́ sílẹ̀ ẹ̀yin oníṣọ̀ bàtà yẹn lè fiṣẹ́ lẹ́ẹ̀rọ èmi máa fi ṣọ́ọ̀bù náà tàbí kò lẹ̀ níwá fún gbogbo tẹ̀lé tẹ́lẹ̀ ah onígbẹ́jọ́ mẹ́wàá bẹ́ẹ̀ wọ́n máa yọ àyè mọ́lọ́ tó lọ́wọ́ ẹ̀dá ọjà tó ti ń tà láti àyèmọ́ ẹni tó dì í olùwà pa mílíọ̀nù tó lókun mẹ́pa yẹn wọ́n ti sọ́nà àmọ́ tó fẹ́ pé ah wọ́n tó fẹ́ bí tilẹ̀kùn yẹn bóyá bí ẹni kọ́sọ́mà máa wá o bóyá bí ẹni kìnìkan máa wá o ẹ máa wo fóònù àmọ́ lò ẹ máa rí pé tá a bá rí fóònù wa gbọ́ ten minutes á ti máa rò pé ah miss call máa ti pọ̀ mẹ́rẹ̀ pẹ́jẹ́ o ó dẹ̀ fọ́ bàbá dípò ìyẹn tó fi ẹlẹ́gbẹ̀ẹ́ òfin àwọn pè ní gan náà tó wá dípò ìlú ìkẹ́kẹ́ but àsìkò tó òfin ni máa ẹ̀wà rò pé ó ti lù sí gbogbo nǹkan tó pọ̀ jù ìjà yìí ọlọ́run tó ń tẹ̀kọ́ ẹ̀ṣọ́ اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته